أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة النور الآية الحادية هيا آية إليك وكلام إن الذين جاءوا بالإفق عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما كتب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم أعوذ بالله من الشيطان الرجيم سورة النور يا خفنا بسم الله الرحمن الرحيم إن الذين جاءوا بالعفك عصبة منكم لا تحسبونهم لا تحسبوهم شر لكم شرا لكم صوت النور لا تحسبوهم شرا لكم بل هو خير لكم لكل مرهم منهم ما اكتسب ما اكتسب من الإثم والذي تولى كبرهم منهم لهم عذاب عظيم أصدق الله سبحانه وتعالى ليت في عنور تو في داق ولا سيجوك وايمين ní ní ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù muharram ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àbí méjìdínní àádọ́ta hijra asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. alaykum salaam wa rahmatulahi wa barakatu. eléyìí tí a tún máa yẹ̀wò ní èyí ní ìtẹ̀síwájú nù tafsiri surati nur èyí tó já sí wípé ó lórí hadithu li ifki ọ̀rọ̀ irọ́ àdáparọ́ èyí tí wọ́n pa mọ́ ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́fọ̀ ìyá mọ́ kúrò níbi àdáparọ́ yìí ìnirọ́ náà òun nírọ́ kó ṣe ṣìnà ló fi wájá sí pé nígbà tọ́lọ́run ọba ti fọ̀yà wa mọ́ rọ́bì ọlọ́ọ̀tàlá anha nínú ìwà pálapàla yìí ẹni yóò wù tó bá tún pè àwọn àyìnṣá ní aṣẹ́wó káfíìrì ló ń tọ̀. Aya yẹn náà làwa ká àwọn nìkan náà la dáka ní ọ̀sẹ̀rẹ̀ tàbí kẹ́yìn. Bíbí tọ́lá ọba sọ pé iná lẹ́tí náà já òbí lẹ́fẹ̀ ọ̀ṣúbà tó ń mì nǹkan. Dádájú àwọn ẹni tí wọ́n dẹ̀dà pààrọ̀ yìí, àwọn jàmáà kan láàrin ẹ̀yin Mùsùlùmí ni ọlọ́run ní láti àkàbò ṣàrọ̀ ńlá kan ẹ má lérò ìṣẹ̀lẹ̀ yẹn pé aburú ló jẹ́ fún yín balùwù àkáyérò ńlá kan bí kò ṣe kó rí lọ́jọ́ fún yín èkó lémúrè ẹni hàn kásábà mi náà lè ṣe ìkọ̀kan náà àwọn òpùrọ̀ yẹn kálukú ni ó jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ni wọ́n sọ pé kí wọ́n sọ pé kí ẹ má darin ṣùgbọ́n ọba tó wà rẹ ọba kánú rẹ ní ọjà. ìkọ̀kan nú wọn ni ó jìyà ẹ̀ṣẹ̀ rẹ ní déédé ohun tó ṣe. ọlọ́wà ní wọ̀lẹ́bí sáwálá kì bọ̀rọ̀ hómi hàn ẹni tí ọwá la èyí tó tóbi jù nù ìdádàpọ̀ arọ́mọ̀yà wa yẹn tọ́lá abọ́rùn jù ọkà yàdájú ọjọ́ ga nínú ọ̀rọ̀ ni tí ṣe abdullahi ibùnú Ubay ibùnú salol ọba dẹ́ta ń yóyó wáyé pé ọ̀rọ̀ tiẹ̀ tayọ ọjẹgba ábùkù ẹgba eighty kan ọba dẹ́ta ní tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ lahu àdàbọ̀nà ìyá tó tóbi ní ọjẹ tiẹ̀ níjọ́ gbé dàlùkìyàmọ̀ ilé wa ni tàdíbò ní mọ́mìnì náà aláìṣá àti ìfì ayàtà kẹ́mù yìí yóò jẹ́ ìkáwọn onígbàgbọ́ òdodo lẹ́kọ̀ọ́ lórí tí àwọn èèyàn bá ń sọ bàjẹ́ káwa má kún wọn. Gbọ́nà ẹ̀dọ́ lọ sọ níbi ìlànà àwọn ọmọ bí kìíní ẹ̀ ṣe jó tọ́ sí ṣùgbọ́n wọn ló ṣe nǹkan Báwo ló ṣe mọ̀ tí ó rí lẹ́nu ẹni kan sọ? agbé fún wọn lọ́sàgbèrè àgbèrè náà ló wíwẹ́rẹ́ bẹ́ẹ̀ láti kọ́ àwọn mùmí nílẹ̀kọ̀ọ́ lórí wípé èèyàn gbọ́dọ̀ tún máa wà lára àwọn ẹni tí wọ́n máa kọ́ irọ́ ká ọlọ́run bá ní láúlá kéde sẹ́mi ìtòmúhù zọ́nà límọ̀ nínú náà wà límọ̀ náà tó bí àwọn fóṣìhìm kọyọ̀ هذا إفك مبين لولا إذ سمعتموهم ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين إليه نيكوت ولا تدلع تبارك وتعالى àwọn onígbàgbọ́ òdodo níbi ìtàn ìyáláwa Àìṣà radiyallahu anha nígbàtí apá kan wọ́n kára bọnú ọ̀rọ̀ yẹnyẹnyẹn rọ́bú àti ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ búlì òun lọ́lọ́wọ́n sọ pé láúlà ìtumọ̀ ní pé hálà lè tàdír láti lè fi àkíyèsí ìgbẹ́ni ló ń bẹ ìṣẹ́lójú láúlá ìtumọ̀ rẹ̀ ní hàlà ìdí sẹ́mi àìsùnmù ọ̀ bá sì já sí wípé nígbà tẹ́yìn gbọ́rọ̀ sọkúsọ tó ń sọ yẹn ọ̀rọ̀ bíburú yẹn. minú náà wà ní mínà. ẹ ọjà sí pé àwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin obìnrin wọn. ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا àwọn onígbàgbọ́ òdodo dábàá pé gbàgbà bágan kí wọ́n má mọ̀ dájú bẹ́ẹ̀ lọ́kùnrin wọn lóbìnrin wọn kí wọ́n rèrò dáadáa fúnra ara wọn ìgbà ọ̀jọ́ rí bẹ́ẹ̀ ọ̀jọ́ rí bẹ́ẹ̀ káwọn náà bá gbé lórí ara wọn gbà kémi á ìyẹn kọ̀ọ̀kan ìjẹta burú báyìí kí wọ́n gbé bẹ́ẹ̀ lórí ìyá ńlá wa àyìnṣá náà nígbà tó bá ti já sí wípé fàyínkánà láyẹlé kò gbèhé àwọn bá ń ro dáadáa rora wọn wọn ò lè jẹ́ kí wọ́n fi kiri níbẹ̀ yẹn bá ikú àwọn jẹ́ nígbà tí o ti tọ́ sáwọn ajá sí kí ìyá ńlá wa àyìnṣá gan gan àwọn gan wọn fi ń lẹ́tọ́jú pé wọ́n mọ́kò níbi pálapàla yẹn àwọn kan ní sẹ́rí àyà yìí ọ̀pọ̀lọpọ̀ sí àtàásí ìkọ́lẹ̀ àti Ayyub Khalid ibn Zaid al-Ansari àti ìyàwó rẹ̀ radiyallahu anhuma Al-Imam Ahmad wọ́n gbẹ̀gbà wa wọ́n yẹ̀rí Abu Ayyub Khalid ibn Zaid al-Ansari ìyàwó ẹ̀ sọ fún ìyàwó rẹ̀ wọ́n ń pè ní Umm Ayyub wọ́n ní yá Aba Ayyub ìrẹ́ bàbá Ayyub àmọ́ tẹ̀sùmáwò máa yẹ kó lù nẹ́ẹ̀sù fi Àìṣà ta radiyallahu anha. tí wọ́n sọ pé ọ̀gbọ́n ohun tí àwọn èèyàn ń sọ nípa Àìṣà ni kọ́lọ̀ nǹkan bá ní ọdún sí. kọ́lá náà ọkùnrin yẹn níbẹ̀ ni òun gbọ́ ṣùgbọ́n ọ̀dálíkẹ́ kẹ́sì mo fẹ́ káà ní ọmọ awí ni wọ́n ní mo gbọ́ ṣùgbọ́n irọ́ ni. ọwọ́ akọ̀jú dá ìyàwó ẹ̀ ibi àkúntì fáàyìn látàdálẹ́ka ya ọmọ àyùbá padà wọn náà tí wọn náà jóbi ní tí wọn náà lè ṣàgbèrè ó lè ṣe sí náà ó lè tún máa lọ fọkùnrin mí lẹ́yìn lẹ́yìn ni ọlá ti là bí àyùbá ní àwọn ò lè ṣerú ẹ̀ o ẹ̀ẹ́n ò lè ṣerú ẹ̀ wọ́n ní kọ́dà gbàgbé ọ̀dà wọn ni wàlọ́ọ̀hì láàfàlù ní afáàlẹ́hù láíláí ní ilé ṣe ọ̀rẹ́ wa ní jẹ́ wá sọ fún àáyìn ṣáàtù àáyìn ṣàtàwọn èèyàn wá ń sọ pàlàpàlà ń pa rẹ̀ ọlọ́ọ̀hì káìròmì nígbà tí wò ní lè ṣe wẹ́ àáyìn ṣàtọ́ ń sọ pàlàpàlà ń pa rẹ̀ ọjà jọ lọ. àwa nígbà tí àyà kọ̀ á ní wàá sọ kalẹ̀ nípa àwọn ẹni tó ń sọ sọ kú sọ wọ́n ń àwọn tí ń parọ́ yẹn nínú àwọn tí ń parọ́ àwọn àgbàlagbà nínú àwọn sáábẹ̀ ìpínlẹ̀ kò sí o lórí pé nínú nǹkan tí ẹgbẹ́ wọn tí ó kó báyẹn jù wọ́n wí báyìí ahun yìí ẹgbẹ́ òdì ọlọ́ọ̀dì ẹgbẹ́ lọ sọ́ra àwọn tí yòówù pé kọ́ yẹ kí wọ́n bọ́ bẹ́ẹ̀ bíi hasan ibùdó sábẹ̀ àwọn náà kó sínú ọ̀rọ̀ ni àtàwọn èèyàn bí wọn táwọn náà sọ oríṣi àwọn èèyàn ń wí àwọn náà ń wí wọn ọ̀bá rí tí wọn ò ní wí àwọn náà sọ tiwọn ọlọ́run ọba dé làwọn sọ mẹ́ làwọn ti bí ṣe làwọlá ibi sami ìtòmúhò zọ̀dínàlẹ́mọ́ nínú náwàlẹ́mọ́ nínú tòdé àwọn fòṣìhìn fàyọ̀ ọkọ̀ lò. هذا إفك مبين لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا Wọ́n ti wá jáde pé ńgbà tẹ́ ń gbọ́ káwọn èèyàn ń sọ. Àwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin wọn lóbìnrin wọn, wọ́n bàbá dáadáa síra wọn pé títọ́ bá jèmí sí mi náà lè ṣerú ẹ̀. Wọ́n padà wá wí jáde lẹ́yìn wípé. Ọkọ̀ọ̀lù hàdà ìfúkùn mọ́bí. Kí wọ́n wá sọ wípé hàdà ìfúkùn mọ́bí ẹ̀. Eléyìí, ìjáparọ́ tó fojú hàn ni lórí ìyá àwọn onígbàgbọ́ òdodo. Aisha radiyallahu ta'ala anha. Nítorí pé Fáínà lẹ́dí wà kọ́ àlámì ẹ̀kún rọ́ kí ló ṣẹlẹ̀ òun ni pé ó ṣẹlẹ̀ sí àpẹẹ kọ́dá yìí méjì lẹ̀ ọmọ lè mọ̀ mí ní wọ́n gun nǹkan níta gbangba kí n sọ̀rọ̀ lórí nǹkan ìgún kan ní ọ̀sọ̀ fáwọn ìbùdó máa tẹ̀lé ọ̀sẹ̀tún bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo àwọn ọmọ ogun wọ́n pé pérépéré báyìí tó ń tẹ́ ní wọn jíjẹ́ ọlọ́run lẹ́wà láàrin wọn Allah alaihi wasallam lọ́jà sí pọ́rọ̀ tó lè dáyè méjì ilẹ̀ ni gbogbo ẹni tó bá fẹ́ tabúrò ìfisíta ọ̀rọ̀ òun ní ọ̀bọ̀ sí ó ṣe pé lójú táyé téèyàn bá dẹ̀ nǹkan fẹ́ o ìyẹn wà láyà láyà yóò tó a máa gbóbìnrin yẹn bọ̀ wá ìbí ẹ wò mí o mọ̀sẹ̀ lọ́ dẹ̀ nǹkan wò mí o ẹ̀rí ọba ṣẹlẹ̀ pọ̀ ní ọ̀ṣẹlẹ̀ mẹ́ẹ̀ ló ti kílíà wípé ohun táwọn aládàá parọ́ mú wá wọ́n fi lẹ̀ ìyàwó àyìnṣà ló kó àgbèrè yẹn irọ́ ni irọ́ ni kátikàti ni è. E. ọlọ́run bá subhanahu wa ta'ala nínú ẹ̀kọ́ tí ń bẹ fáwọn onígbàgbọ́ òdodo pé èèyàn kẹ gbọ́dọ̀ wo oṣù kódà kí èèyàn rọ́kùnrin àtòbìnrin kọ́ jáde lé kí èèyàn wá ń fi àbẹ̀bẹ̀ fẹ́ra báyìí èèyàn wá rí obìnrin tí ń fọ́ mú ẹsẹ̀ èèyàn wọ́n lọ sí nǹkan nulé ni inú ẹ̀kọ́ tó máa dẹ́ra wá mú wá ni pé wàláwùlá fábílù ń lọ hí aláìkòm wọ́rọ̀ mọ́tò ọ̀kẹ́ láwùlá jáú aláìhì bí àrùbá àti ṣùhádá àìdílam yàtò bí ṣùhádá láwùlá ikà ìndàlọ́hì mọ́mọ́ lè káàzìbò láwùlá jáú aláìhì bí àrùbá àti ṣùhádá فإن لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون الله سبحانه وتعالى لولا جاءوا عليه بأربعة شهداء kọbájú títọ́ ni wọ́n ń sọ láti gbà pé onísìnà ni ìyàwó ayín èsì fún ọ̀mẹ́lẹ́rìí mẹ́rin wá. àyédúlámúyá tó bí ṣòhádà tí wọn bá ti wá rí ẹlẹ́rìí mẹ́rin mú wá. àwùlà ìka ìdáwọ̀ ìmúlùkà bíbú. àwọn ènìyàn nínú ìdájọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala gbọmúlùkà bíbú náà àpárọ̀ ni wọ́n òkì ni wọ́n kí ẹ wo didi ìyàwó ẹni ńlá wálẹ̀ kò sí mẹ́mọ́ àpárọ̀ ni wọ́n ọ̀daràn ni wọ́n òkì ni wọ́n. ọlọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ń bẹ lórí àwọn ẹni tí wọ́n ti dàpọ̀ àwọn ìyàwó Aisha pẹ̀lú pé ọlọ́wọ́n ọba fi wọ́n sìnkú ní wọ́n sì tọ́ba. ọlọ́lọ́wọ́n wa ń wí bíbá yìí pé ọlọ́lá fadlullahi alaykum wa rahmatuhu fid dunya wal akhirah فيما أخذتم فيه عذاب عظيم ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أخذتم فيه عذاب عظيم اللهم بني ولولا فضل الله عليكم ورحمته كيف سأل الله وبعجل الله عليه tí bá sì kí ọlọ́run ọba tó lò fún yín. Ọwọ́ ẹ̀ṣmọ́tò ń rẹ̀ fìdúníà wà áàkírọ̀. Láyé ń bí báyìí, àti níjọ́ ọ̀gbẹ́ ń da àlùkìyàmà ọlọ́run kọjú dà yìí pé ayọ́ àlẹ́ka ìbú náà. Ẹ̀yin olùkẹ́nubọ́lẹ̀ nípa ìwíkúwí sí àwa Aisha radiyallahu ta'ala anha. Ẹ̀ tí ẹ bá sọ lọ́lọ́run ọba tó ṣe fún yín pẹ̀lú kọ́gbà táwọn bá Tàmástákùn fi máa àfáàtún rí ìhì. Ẹ ọgbà ọgbà yín, ọgbà ìrònúpìwàdà yín láyé, ọmọjúkú òfin yín nítorí ímọ́nì yín, nítorí ìjọ ìgbéǹdàlẹ̀ kìyàmọ̀, ọlọ́run mójúkú òfin yín ni. Tí ẹ bá ṣe bẹ́ẹ̀, làmástákùn ọba kọ́ ọ̀pá yìí, máa àfáàtún rí ìhì níbi ohun tẹ lọ kẹnu mọ́lẹ̀ nínú ẹ̀yẹn irọ́ tẹ pamọ́ ìyá yẹn ọba tó wọ́n gbà ìyá tó tóbi ni ọba jẹyìn lórí ẹ̀ ṣùgbọ́n láwọn mójú kò fún yín ní kẹsì táwọ́bà ọlọ́run láàánú rẹ̀ fún yín ọkẹyìn ó fi mọ́ nìkẹyìn nìkẹyìn nígbàgbọ́ ní òjẹ́ jí àtijọ́ pé kàlẹ̀ kí á mọ̀ wọ́n bẹ̀ pẹ̀ bá jìyà eléyìí ọlọ́run sọ nípa eléyìí nípa ẹni tó ní ìmáàmù ẹni tó ní ìmọ́ọ̀nì pẹ̀lú ìyẹn ni pé ọlọ́run tún wá kẹ ìmọ́ọ̀nì wà lọ́dọ̀ rẹ̀ ọlọ́run wá kẹ pẹ̀lú sábàbí ìmọ́ọ̀nì yẹn láti ronúpìwàdà bíi bíi sọ́ọ̀hù bíi hasan bíi amnatu bintu jash ọjà ntí fún zainab bintu jash gbogbo àwọn ènìyàn ní ìmọ́ọ̀nì ìmọ̀nì yẹn ńlọ́lọ́run fi fi wọ́n ṣe fún bí a ti ṣe tọ́ba wọ́n sì fi ń fi ọlọ́run. ẹ wá láwọn ẹni tí wọ́n kẹnu balẹ̀ náà wí ikú iná àwọn mùnàfi kúòn bí Abdullahi ibn Ubay ibn Salul àtàwọn ọ̀daràn bí rẹ̀ irúfẹ́ àwọn ẹni yìí kìí sáwọn là ń sọ ní ayà o ọlọ́lọ́run kan ò lépa bá Abdullahi ibn Ubay ibn Salul ìṣe ọlọ́run ọba kankan ò lépa bá ara rárá bí tí ó pamọ́ nítorí pé kò ní ímánì kò ṣiṣẹ́ dáadáa tí ó fi rí méjèèjì. eléyìí ni ìṣesí ohun tó wá nú lérí ìyà fẹ́ni tó bá sì kẹ̀kẹ́ pàtó tí ọba ṣe táwọn bá ìyà ni ó jẹ ìyà tó tóbi ló ń tọ̀ wọ́n jẹ ọ́pọ́sìtì rẹ̀ wá ni ẹni tó ń bá ṣiṣẹ́ rí ẹ̀yìn ẹ̀tẹ̀sùn mọ́ ní pẹ́ńtẹ̀ ọlọ́run tó wá sọ fáwọn ìfẹ́ ìsàlàkọ́nà ẹ̀hó bí àlìsínà ti kún àtẹ̀kùlónà bí afuwa èhìkún ọ̀lẹ̀ ìsàlàkùn bí i àìlì ọ̀tàkàbónáhó hayyina wáhùwà ìndàlọ́hì àbí ìsàlàkọ́nàhùn bí àlìsínà ti kún أتقولون بأفواهكم ما ليس, ما ليس لكم به علم Àtàbúnáhù hàyínà wàwà ìlàlọ́hì àbí. Ọlọ́run ní tàlàkọ́nàhù bí àlèsìnà ti kàn. Nígbà tẹ́ ń gbẹ̀gbà wá ọ̀rọ̀ yìí pẹ̀lú ahọ́n yìí, tẹ́lẹ̀ ìbá wí, òun gbọ́, òun náà sọ fẹ́ lómi, ní ẹni òtún sọ fẹ́ lómi. Wọ́n tẹ́kùn lónà bí àkùwà kún. Ẹ wá ń fi ẹnu yín ẹbí ń wíwí kú wí ní ẹbí ń sọ́sọ́ kú sọ yẹn. mọ̀lá ìsàlákùn bí ìrìn. ewu tẹ̀ nímọ̀ nípa rẹ̀ fi àńlá wa yìí ṣáṣì ńlẹ̀ ń sọ. àtàbù lẹ́hùn ayé náà. ẹ ẹ̀yin wá ń lérò pé wọ́n fẹ́ sì yẹn kéré bí ọ̀ọ́ ah, ah, lórí pàkẹ́kẹ́ ìyàwó ayé ìsàlákùn ń sìnkì lásán ẹ̀kíra wa sọ tí ó tó jẹ́ tuntun. wàhùwà ìdánwòhì ọ̀dín. torí bẹ́ẹ̀ kíní yìí sì ní ó tóbi lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin kẹ́ tó tóbi ni kéèyàn wí bẹ́ẹ̀ fún mùmínà lásán ibi ni bọ́ọ̀lù ọ̀rọ̀ sì wá rí tí yẹn bá ń lọ wí fún yàwó ànẹ́bì sallallahu alaihi wasallam ó jópin gbogbo àwọn ànẹ́bì ọdí aṣáájú àwọn òjíṣẹ́ ọlọ́run eléyìí tó bí lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ká máa sọ nípa òjíṣẹ́ ọlọ́run ọba ìwíkú ìròhun tó ń sọ yẹn nítorí fọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó jowó eléyìí fọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kò lè kádàrá kí àwa nẹ́bí ìtẹ́kọ́ síra mi ọlọ́run ọ̀sẹ̀ kádàrá rẹ̀ ni nígbà tí o ti wá rí bẹ́ẹ̀ bọ́ọ̀ ni o ti wá ṣẹlẹ̀ sẹ́ni tó ti jẹ́ sẹ́yìn dátù nìsá ilẹ̀ àbíyá àtàjù lóbìnrin fáwọn ìyàwó nẹ́bí ọlọ́run ó tún wá jẹ́ ìyàwó aṣáájú wáládì adam ọmọ àgbẹ̀dẹ̀ adama wálàlẹ̀ ìfúláàkì ní dúníà wálẹ̀ àkẹrọ̀ láyé àti níjọ́ gbé dàlùkìyàmà tó rẹ̀ lèyàn máa wẹnu sí lára nítorí ọlọ́run ọba sùhánà wọn tálágọ pé ọ̀tà àtàbónẹ̀hú hayè náà ọ̀tà àtàbónẹ̀hú hayè náà ẹ ẹ̀yin lérò pé ìgbà tó fúyẹ́ ni wọ́n tẹ́ ń fúyẹ́ wọ́n wà ń dánlọ́hì ọ̀bí bẹ́ẹ̀ dẹ̀ sí ní lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀hún tó tó ti dáa ni ọwọ́ àdùn sọ yìí háyè ẹ̀dàkùn ẹ̀já sọ ahọ́n wa ẹ̀já sọ ahọ́n wa ẹ́ ahún ó lè ṣe sára bíi téèyàn fi kó láyọ̀ èèyàn lè sórí ibú láti bẹ̀ ọ́ níyàn sì lè sórí ire láti bẹ̀. ọlọ́run ọba subhanahu wa ta'ala àbí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé inna rajula la yatakallamu bil kalimati min sahkillahi èèyàn ní máa sọ gbólóhùn kan tí ó wà nù bínú ọlọ́run láyẹ̀ dìrí mọ́ tẹ̀bùlùkù wọn ò ní mọ bí tọrọ ní òde yahoo bí a fi nẹ́ẹ̀rì abọ́ ádámọ́ bẹ́ẹ̀ sàmọ́ ìwà lọ́rùn wẹ́rẹ̀wẹ̀rẹ̀ tó wù yẹn yóò ti bẹ̀ kó sínú náà tó jábọ́ sínú kòtò náà ibi tí ọ̀wá kó sínú kòtò yẹn mo tó jìnà láàrin ìjìnlẹ̀ tẹ́fẹ́ tí mo jẹ́ láàrin sánmẹ̀ ni nínú ìwáyà lọ ní láyọ́lì kí là á bá lá òun tẹ̀ níbi ìṣẹ́lá gbígbé òun sọ yẹn ọ̀rọ̀ náà ló sì sọ yóò sì di olórí ikú pẹ̀lú ọ̀rọ̀ yẹn ọlọ́run tó wá tún mú ẹ̀kọ́ mi wà fáwọn onígbàgbọ́ òdodo lẹ́ẹ̀kan sí ọlọ́run ní wà lọ́wọ́lá ìdí sami'tumuhu qultum ma yakunu lana an natakallama bihadha subhanak. هذا بهتان عظيم لولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم الله لولا إذ سمعتموه ọba sì já sí pé nígbà tẹ gbọ́ tí wọ́n ń parọ́ mọ́ ìyàwó àyìn ṣàkó wọn ṣe sì náà kó lè tó ẹ̀yìn lọ sọ báyìí pé lọ́ọ̀yẹ̀ fún mi ẹ̀ kò ṣeé ṣe fún wa káà máa wíwé léyìn jáde bẹ́yìn bá tiẹ̀ wí. bímọ fún wọn lọ́wọ́n ọba. ráàdà bùtánù àbí. sẹ́wàá sọ ibi ráàdà bùtánù àbí. ah lọ́tún tó di lélẹ́yìí kíyàn pàgùrù rọ́bà yìí mọ́ odidi yálà wa Aisha radiyallahu ta'ala anha wa ardaha. òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tọ́rọ̀ ọba jáde lókun tọ́ba ti jáde ìyẹn ti kàn jẹgbọ̀n. ó ní inna Allaha ta'ala tajawaza li ummati amma àǹtàkátì bìyí àǹfùsàhá. dájú Allah ó ti mójú kò fúnjọ mi ìwọ̀n tí ń bá ń bẹ̀mí rẹ̀ sọ. So mọ́ lámtẹ̀kọ́l tí ọba ti sọ jáde káwọ́tà àmàlí tí ọba dẹ̀ ti ṣe òun lọ́ba dẹ̀ làwọn sọ pé nígbà tẹ́yìn gbọ́ ẹ bá sọ pé kò lẹ́tọ̀ọ́ káwa sọ̀rọ̀ eléyìí jáde lẹ́tọ̀ọ́ ọ̀rọ̀ burúkú ni ẹ̀ kí mo fún ọlọ́run ọba. Hàdà bùhánù àbí. Kí ni túmọ̀ subhanaka? Ìtumọ̀ rẹ̀ ní pé Nùnàzíríkà ya Allah, Amọ́lá, Yẹ̀líkù, Bíkà asàfàmọ́ fún ọlọ́run ọba àwọn ọ̀jẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí sí àwọn òjíṣẹ́ rẹ̀ sí ìyàwó ayò rẹ̀ nígbà nígbà Muhammad sallallahu alayhi wa sallam ọba dẹ́dà tí wọ́n sọ nínú ẹ̀kọ́ yẹn wípé ya'idukumullahu an ta'udu li mislihi abada ya'idukumullahu àǹtẹ̀ ọ̀dọ́ lè mẹ́sìlìhì àbàdá ẹ̀ntọ̀tọ̀n mọ́mìnì. Ya'idukumu Allahu an ta'udu li mithlihi abada in kuntum mu'minin. Wọ́n ni ya'idukumu Allahu, ọlọ́run tó wà sí fún yín, ń ṣe kìlọ̀ fún yín. An ta'udu li mithlihi abada. Ẹ ọlọ́run lẹ gbọ́dọ̀ padà sí wẹ́ẹ̀ mọ́ láéláé ẹ gbọ́ pé wọ́n ń sùn nípa ẹnìkan láyé lẹ́rìí wọ́n ń bá pàṣẹ́ntì ẹnìyẹn jẹ́ inú dáadáa tó wà nínú Islam nìyẹn òun ní pé Islam wá láti wá dáàbò bo alikoliyatil khams àwọn kò sí mánì márùn nínú àwọn kò sí mánì márùn ẹ̀sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ọkẹ́ gbọ́dọ̀ wo oṣù kọ́sọ pé wọ́n ọ̀sẹ̀ sì máa ń sìn ní wọ́n ti ń lo ṣẹ̀ríà wọ́n kà ní o inú nǹkan tí ṣẹ̀ríà wá dáàbò bò ẹ̀mẹ́sùn mẹ́lẹ̀ mí mẹ́lẹ̀ ẹ̀kẹ́ gbọ́dọ̀ wo oṣù kọ́lọ̀ pa yẹn sìn ní wọ́n ti ń lò fún ọlọ́run wọ́n pa àwọn olórí burúkú wọ́n jẹ́ àwọn ọmọ gbé látijọ́ ìgbọ́ olórí ibú ni wọ́n olórí burúkú ni wọ́n kódà kí wọ́n máa kírun jù bẹ́ẹ̀ lọ lórí ibu ni wọ́n tí wọ́n tún gbó èèyàn tí wọ́n ti ń lò fún ọlọ́run ọba tí wọ́n bá kì wọ́n wọ́n gbọ́dọ̀ gbẹ̀bẹ̀ wọn láti ẹ̀mí alhamdulillah ẹni tó jẹ́ olórí àwọn agbófinró ní nàìjíríà náà ti sọ pé wọ́n má gbẹ̀bẹ̀ wọn àmọ́ wà nù sẹ̀ríà nìyẹn kódà tí wọ́n bá parú wọn ìpakú palọ́ yẹ kí wọ́n pa wọn ni wọ́n ti ń lò fi ẹ̀sìn wọ́n bá kí wọn mú tí wọ́n fẹ́ pa wọn wọ́n pa wọn pàkó pààyè wọ́n ṣe wọ́n yẹ̀kẹ̀yẹ̀kan wọ́n máa gé lékè wọn ní kíkìlíkìlí tí wọ́n fi kú sá wọ́n yọjú wọn lọ́tọ̀ ẹ̀fọ́ àwọn tó dá sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ojú òní yìí wọ́n ti pa wọ́n jákujàku ni ẹ ọkẹ́ wọn máa lórí báyìí orí gbogbo ohun tí wọ́n fi pa wọ́n jákujàku làwọn eléyìí ṣe wọ́n ń sẹ́rù bàbí gbogbo ẹ̀ wọ́n ń ṣe kò sí wọn ò sínú aburú ó lè gbé kéèṣe pé ọ̀kan láàmú wọn ń jìyà yẹn bí wọ́n ti ń lo ṣẹ̀ríà ni wọ́n bá ti lòfin ẹ̀sìn ni wọ́n bá pààyàn tí wọ́n bá rí ní ẹ̀fẹ́ islam wá láti wá dáàbò rẹ̀ islam wá láti wá dáàbò rẹ̀ sílẹ̀ ló fi haram al-zina agbèrè a má gbọ́ ọmọ ọba fọ́sùn kọ́ má jáde pọ́ ọmọdé sọmi ọ̀padà wá jogún yẹn islam wá láti wá dáàbò rẹ̀ dúkìá àlìdáníkà haram al-sẹ́rẹ̀kọ̀ wal-ghish ìwọ̀ ló lè jíjà àti kí o sì kèèyàn nínú owó ṣíṣe omi má jà sí pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ọkọ̀ síbò mi àbóṣèjà pápọ́mọ̀ ìyá rẹ̀ fẹ́ máa ro àìdá nípa rẹ̀ Islam wá láti wá dáàbò personality ẹ̀lẹ́m ọmọnìyàn irú yẹn làwọn fẹ́ bàjẹ́ lára ìyá wa ń ìgbé àtẹ̀wò ni ìyá kejì á wà lórí alikọ́ọ̀tù ẹni ọba lẹ́kọ̀ọ́ sí nẹ́mọ́yàn ọba ti rinlẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo àwọn májẹ̀mú rẹ̀ wọn fún lẹ́gbà éèsì. ọlọ́run ọba subhanahu wa ta'ala wá ní òun ṣe wá sí fún yín. àǹtẹ̀rùn ojú lè mi sílé àbàdà. ẹ ẹ gbọ́dọ̀ padà sírù ṣe sí báyìí mọ́ láéláé. in kuntum mu'minin. ẹ bá ní gbàgbọ́ lódodo sọ́lọ́run àtòfin rẹ̀ kẹ́ẹ̀sì máa bàrà òbí jẹ́ rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ káfíìrì ìdájọ́ mi lòun ní. ọlọ́run tó wá sọ lẹ́yìn eléyìí abẹ́ ẹ̀kọ́ yìí náà ni ọ̀yùnbá لكم الآيات والله عليم حكيم ويبين الله لكم الآيات والله عليم حكيم قل الله سبحانه وتعالى يبين لكم الآيات الآيات اللي هم الأحكام الشرعية ọlọ́run sàlàyé àwọn ọ̀dájọ́ ṣẹ̀ríà fún wàlè ṣíkámà lè kọ̀dàríyà àti ọgbọ́n èyí tó dájú kó ti kọ́ sábẹ́ kádàrá ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ṣàlàyé ẹ̀ fún yín torí bọ́lọ́run ọba yẹn. Ọmọ ohun tí ó dà fún ẹ̀dá. Àkíyí mọ́ <coughs> aláṣepé lọ́lọ́run nínú òfin rẹ̀. àti àkọọ́lẹ̀ rẹ̀ kọlọ́nkọ́ amú ìdánilẹ́kọ̀ọ́ mi wà tàdíbù wọ́n ní yòókìbù ìṣá àtàlùmáàhì ìṣáfi ilmù ìníyìn ìdánilẹ́kọ̀ọ́ kẹ́ni ti ń gbèrò láti máa fọ́n bàjẹ́ ká sáàrin àwọn onígbàgbọ́ òdodo yẹ́rẹ́ kọ́mọ sí wọn ẹ wọ ẹ ọlọ́run lọ́mọ ẹrú rẹ̀ a máa sọ̀rọ̀ àfa kan létí wa àwọn àfa yẹn ń wà burúkú ìwọ ní ọgbọ̀n ọ̀sán fẹ́ lómi lómi ní ọgbọ̀n òun ní ọ̀sán fẹ́ lómi. kò sí wọ́n ti lè sọ àìdá nípa èèyàn táwọn èèyàn ọ̀sẹ̀ ti gbọ́rọ̀ tọ̀ wọ́n. ó dàbí wọ́n bá jẹ́ kó ní ìgbéraga kó tún ṣe sí náà wọ́n bá jẹ́ pé ń parọ́ wọ́n bá jẹ́ kó níwọ̀bìà wọ́n bá jẹ́ kó dóni táwọn oríṣi nǹkan láwọn yẹn máa ń wò tí wọ́n fẹ́ ju ojú yẹn ráì wọ́n sọ ẹni yẹn kalẹ̀ níbi lọ́dà lọ́wà. ọlọ́run tó wá mú ìdánilẹ́kọ̀ọ́ ní ìwà ẹni tí nífẹ̀ẹ́ sí ìṣá àtàlù fáàmì ìṣáàbù kẹlímọ̀ obìnrin ti máa fọ́n bàjẹ́ ká láàrin àwọn onígbàgbọ́ òdodo ẹni ọba nífẹ̀ẹ́ tẹ̀lẹ̀ ọlọ́run tó fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ọlọ́run ní ìnàlẹ́dínà يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة Wallahu ya'lamu wa antum la ta'lamun. Ilé ìjẹ́ ìdánilẹ́kọ̀ọ́ kẹta. Ẹni tó bá gbọ́ nǹkan kan lọ́rọ̀ ní burú. Kò gbé làákàyè rẹ̀ mú pẹ̀lú ẹ̀. Ọwọ́ aṣọ. Ó máa jẹ́ ọgbọ́n o. Ó sì máa tẹ̀ka o. Ó ti gbọ́ báyìí ó jẹ́ kí láàkáyọ̀ wálé kọ́mí ìfọ̀nká kọ́má tẹ̀ káàkiri o lórí ohun tọ́ba dẹ́dà sọ̀rọ̀ ọlọ́run ní ìnàlẹ̀ tí lẹ́yìn fún gbóná ń tẹ́ ṣe àlìkàkíṣà àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí kí bàjẹ́ ọmọká ọ̀sẹ̀ ìlàdínà yóò ṣe ìgbóná ń tẹ́ sí àlìkàkíṣà tún àwọn tí wọ́n fẹ́ kí bàjẹ́ sẹ̀ka ìlàdínà àmọ́nù láàrin àwọn onígbàgbọ́ òdodo ẹlòmíràn ni ẹ eh, aláwọ̀ mùsùlùmí làdá ìwé orí jù bẹ̀lọ láyé rẹ̀ bí wà jàmbá àwọn èyí tá a ṣe tá a ṣe ṣe ṣẹ́kẹ́lẹ́ tó ọ̀sẹ̀ irúfẹ́ ní bẹ́ẹ̀ náà tó fẹ́ kíkà jẹ́ tẹ̀ka láàrin àwọn ọmọ mi nínú ọ̀pàrọ̀ ni ẹ wo ọ̀rọ̀ àwọn mùsùlùmí ti sùn ní ah, kí ló dé kéèyàn bá yọ ń sùn tó bá parọ́ fún lórí kórìbù rẹ̀ pọ̀. Ìjọba ẹlòmí máa ń fi tara sọ̀rọ̀ àtẹ̀dùn ọkàn kan tó wà lára rẹ̀ lọ́kàn sọ gbogbo àwọn èèyàn kalẹ̀ yọ gba gbogbo wọn jẹ́ pápátá gbogbo ẹni tó bá ti nífẹ̀ẹ́ kíkàjẹ́ máa fọ́ká láàrin àwọn nígbàgbọ́dọ̀ ìtumọ̀ rẹ̀ ní wípé kíròyìn tí ọ̀dọ́ máa hẹ̀ lọ́dọ̀ nígbàgbọ́dọ̀ wọn máa sọ pípa wọn ẹ̀gbọ́n àfáàkú mẹ̀tẹ̀ wàrà tí wọ́n lọ́dẹ́wò ẹ̀bọ́ láti rí ká lọ́dẹ́wò náà ààrẹ rí rẹ mùsùlùmí tó lóun ṣe súnà ẹ̀wọ̀ kí nìkan tó ṣẹlẹ̀ ìjábọ̀ láti rí ká lọ ṣẹlẹ̀ gan. Adá ọgbà fún mi ò tún ní rí bẹ́ẹ̀. Ìrọ́ ni máa ń pọ̀ jù. Gbogbo ẹni ọba nífẹ̀ẹ́ kí bàjẹ́ máa kán ká láàrin àwọn bàbá rẹ̀. Ẹ̀hùn àdàbùn láàrin ìmú ìdúnìyà wà láàrin. Irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ ìyàtí ìpàdé tí ó ní ọjẹ́ wọn láyé àti níjọ́ gbẹ́dà ìyá máa. Wallahu ya'lamu wa antum la ta'lamun. Kí ni ìyàtí ọjẹ́ wọn láyé? Ọba pàrọ̀ àgbèrè mọ́ni tí ó rẹ́rí fi díẹ̀ múlẹ̀. Ìyá ayé òun náà ni àkọ́jù olùkọ́jú sí. Ẹ̀gbà ayé sì ni ọjẹ́. Ìyá tọ̀run òun ni ìyàtọ̀ lọ́wọ́n padà fi jẹ́ tí ọ̀bá tó bá lórí ẹlẹ́yìn ẹgbà 80 Allahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́run lọ́mọ̀ kan ẹ̀yìn ọmọ kankan ẹ̀dàrí ọ̀rọ̀ sọ́dọ̀ rẹ̀ ẹ̀sìn mọ̀nà Imam Ahmad rahimahullahu ta'ala Kọ́ ọlọ́rọ̀ ìwà látọ̀dọ̀ òṣìṣẹ́ ọlọ́run sọlá rẹ̀ ọ̀la pé ẹ má kó sùúrùtà báwọn ẹ̀dá ọlọ́run ẹ sì má bù wọn tọ́ bá pè yàn láṣẹ́wọ́ oníṣẹ́wọ́ lù rí ní ohun tó ṣe fún dúró fún lẹ́gbàá lọ. ẹ sì gbọ́dọ̀ máa wá ìrò wọn àléébù ti jẹ́ bẹ́ẹ̀. nítorí pé ni ìhùn tí bá ń wá bíi téèyàn kù sí ìwọ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí.

ọlọ́ ìjà lè bu olú tọ́lọ́ ń fẹ́ wá lágbàdo ẹlòmíì lè máa tọ́lé ọlọ́ ẹ̀sùn ìṣẹ̀ kọ́lọ́ àwọn ará ẹnìkan tó bẹ́ẹ̀ fẹ́ kọ́ ní àtọ́lé mà ní. sílẹ̀ ọ̀tọ́ ní ẹ̀ torí ẹ̀ sọ pé yóò tún ìdì pẹ̀lú ẹ̀ ìdí ẹnìyàn lè kàn sí sọ fún bí àwọn lálébù lára má tọ́lé wọ́n dẹ̀ ti sún ìṣẹ̀ kọ́lá àlébù ara ń bẹ tó ṣe fẹ́ ọlọ́run jẹ́ ní kálébù yẹn wáyé àwòrán. àlékù mi mẹ tó ṣe pálíkù ti fẹ́fẹ́ nìyẹn rí. ẹgbẹ́ àìbù ni fún ẹgbẹ́ kọ̀sẹ́ ni wọ́n wà bí ya rẹ̀ sí òní rún. àlékù ìfẹ́ nìyẹn káwọn èèyàn sọ pé ah ibi tó kù sí mi nù. wọ́n wá máa sọ pé náà lọ́ máa fi kẹ́ ní gbogbo ìgbà. ìwọ́n ní oṣù tẹ̀sí. abáṣẹ̀ sínú àti wọ́n tún tẹ̀sí nù yàrá ẹ̀ ẹlòmí ààrẹ ní máa ń jẹ díẹ̀ ẹlòmí ẹsìn máa rẹ jíjẹ òun ni ká sọ̀rọ̀ kọ́rọ̀ bá tẹ̀wọ̀n ẹlẹ́mù ẹlòmí nìyí ìbínú àdájì yìí náà ìsìnsìnsìn àádọ́ ṣùgbọ́n tó kèéfì gbọ́ wọ́n á wọ́n ṣùgbọ́n ní mo lọ́ fi láì fi rẹ̀ nìyẹn alébù mi láwọn àyò bò oríṣiríṣi lẹ́yìn ọlọ́rin alébù mi tẹ́lẹ̀ yìí kù sí ọ dáadáa ọ ẹ̀hẹ́n but ṣùgbọ́n ara rẹ̀ òun ni. gbogbo ẹni tí bá tí wá ń tọpa ṣùgbọ́n ìyẹn káàkiri òun lè dáhùn yẹn ń bẹ láyé lókàrà ń sì fún ó gé ọ̀rọ̀ yẹn wọ́n mú jáde ah lórí kí báyìí alébù alébù ni wá alébù dẹ̀ ni tó fi ń sọ̀rọ̀ ìwé kúrì lọ́wọ́ ẹ̀ ṣe rí dáadáa ní àwọn ará ọgbẹ́ fà á máa máa fàmílẹ̀ mọ̀ àmìlú àbájá tó bá jẹ́ àmì súnà ní súnà tó lẹ̀ dó dédé lórí súnà kàtà tí bá jáde lẹ́nu ẹ̀ lójijì ẹ fojú bò lọ́wọ́ bá dẹ́dà ní fà á máa máa fàmílẹ̀ mọ̀ àmìlú ṣe jábọ́ làásìn yọ ọ́ sọ̀rọ̀ mi, kò lè kẹ́ni torí pé orí tíra kékeré kan ní ìkàmá tí alájọ àwọn ìṣẹ̀lá bá dé mọ́ wọ́n pè tíra ní àṣẹ́kà bá alẹ́ ìrìnlàmà àríwísí sáwọn olùmọ̀ nílanílá ni wọ́n Bukhari rahimahullah wọ́n gbé sí wọn ìrùn tèmíà wọ́n gbé sí wọn káàkiri àwọn àfáà nílá ọ̀rá ìwé sí tó pọ̀ kódà àwọn ọ̀kẹ́ bá wí sí débi pé ẹ o yẹn ṣe tóbi tó àwọn yẹn sì lórí àríwí sí kẹ́ wọ́n bẹ̀rẹ̀ ayé àti ọ̀tọ̀ láyé tó ń parí rẹ̀. àwọn wá wà wá wíjà ẹ wá bò ní òṣèlú rẹ̀ tó hàn kẹ́ ma. wọ́n sẹ̀ mọ̀júmọ́ àtùn kàtà wá nísì. àwọn yẹn dẹ̀ lì sí olú mi sí kí ló ṣe wọ two hundred. kò sẹ́ni tó máa kọ́ bá bíyà rẹ̀ báyìí tí ò ní rú kálukú ó ṣiṣẹ́ fáwọn èèyàn míì ti bọ̀ ni mo fi tó lọ́ba ẹgbẹ́ wọn ti ṣiṣẹ́ fẹ́ gbogbo aláṣẹ fẹ́ lọ gbóyè pé abẹ́ gba phd ìgbà yẹn ká lọ gba kẹ̀kẹ́ wọn tí ò sì tún náà ni ètò tó bá ti gbóyè ni báyìí ẹnẹ ni kó mú ti tún wá ẹ̀gbọ́n kan sọ pé ọjà kìnnìkan ẹ̀kọ́ ọba láà kí ni ìwọ fi kú kí ni ò tí ì sí tẹ́lẹ̀ tọ́sẹ̀ mú wá nípa abala tó olóhùn sí tẹ́lẹ̀ lórí bóyá láwùjọ yìí ni ọ̀gá irú nǹkan báyìí kò dá láwùjọ àwọn èèyàn dẹ̀ ń ṣe ìwọ́n á ní wọ́n fẹ́ fi díẹ̀ múlẹ̀ pé ọ̀nà tí wọ́n fi sọ pé ọ̀dá báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí wá yẹjú ẹ̀ wọ́n bá sọ̀rọ̀ láwọn máa ní gẹ́gẹ́ bí dr Ṣé pé kò sí ní ọdún máa kọ́ bá bí èèyàn tí ò ní rùn? Tí ò nípa bẹ́ẹ̀, ẹ má kò sùtà wá rùn mí ní o. Ẹ má tí àlékù rẹ̀ má tàbò fún ẹ̀. Ẹ sì má wáyé òhun rẹ̀, má ha ìwòrò àwọn ọmọ mi ní. Torí pé tí wọ́n wáyé òhun ọmọ ìyá rẹ̀ mùsùlùmí. Ìyẹn náà mẹ́nu wọ́n ní àwọn ọmọdé kan tí ń wò di àgbà, àwọn kéékèèké kan lẹ́yìn tó ń wò ti ẹ̀rọ. Àwọn èèyàn mọ̀ wọn ò ni náà ọba ti ní pé ọlẹ́ bẹ̀rẹ̀ sí sọ pẹ́ nìkan àwọn ní ọdẹ ah, ah, àwa wà ní ìtẹ́ náà torí ẹni tó fẹ́ tó fẹ́ bá tèèyàn jẹ́ kò lè gbọ́ dáadáa kan náà rẹ̀ yẹn wọ́n á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbọ́ gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ yẹn wọ́n ti kẹ́ sí ọ̀rọ̀ jókòó kan báyìí wọ́n yọ fifty mistake jáde bẹ́ẹ̀ sotori bẹ́ẹ̀ ẹni tí bá ń wáyé òwò ọmọ ìyá rẹ̀ ọlọ́wọ́ wáyé òwò tiẹ̀ bẹ́ẹ̀ ta ọlọ́wọ́ wá fi tẹ̀sí lójú láyé ó dàbí yàrá yàrá fi tẹ̀sí eléyìí ni àtẹ̀síkírò ìfàdíléláàyè ìrẹ́nilétí ọlọ́ọlọ́run wọ̀tàzírò mi ní kòtò àti ìsọ́nilára tó lójọ́ náà dé dání ọlọ́run ní wọ̀lọ́lá fọlọ́lọ́ọ̀yà àlẹ́ ìkọmọ ọ̀rọ̀ láti wà á ولولا فضل Ọlọ́run títí bá ṣe ọlọ́run ọba tó ti fún yí ni. Wọ́n rán mọ́tò àti kẹ́ẹ̀rẹ̀. Nítorí kọ́lọ́run ọba rọ̀ wúrúkú ni. Aláàánú ni bìrìbádì yìí ẹ̀láwọn ẹ̀dá rẹ̀. Rọ̀ṣẹ́ mú bí ní oníkẹ́ lọ́jẹ́ fún ọ. mo ló fi gba tútú bá àwọn ẹni tó tú bá níbi ọ̀rọ̀ irọ́ yìí ó sì ṣàfọ̀mọ́ ẹni tó ṣàfọ̀mọ́ láàrin wọn pẹ̀lú ẹgbà éèsì tí wọ́n fún wọn ní ìgbà ẹ̀rọ lọ́wọ́ wọn kọ́ pé ọ̀dà ìyẹn ti lọ nìyẹn yà ájú alẹ́bí na àmà náà láti tẹ̀lé àwọn wá sí ṣàìtọ́ ọmọ yẹn tẹ̀lé kòtò wá sí ṣàìtọ́ ọ̀dà. فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم يا أيها الذين يا أيها الذين آمنوا الله لا يريد أقول لا تتبعوا خطوات الشيطان إما تللنا الشيطان أدون بك قد لا سير وما يتبع خطوات الشيطان إن يوسف بان تلي عن إبليس الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر إن يوسف yẹn yóò máa pani láti ìbàjẹ́ àti ohun tọ́sán kọ́ ilé yìí ní ìlú nísà ìsọ́nilára kúrò níbi ọ̀dọ̀ àti ìtaní pẹ̀lú ọ̀rọ̀ tó kíyà tó dé gbogbo tó mọ níwọ̀n ọba tó tún rẹwà. Ẹ ẹ nítorí pàṣẹ táàtì yẹn nígbà pàṣẹ ìbàjẹ́ àti ìtọ́sọ́kọ́ àlífún àbí tọ́lá ó ní kòtò wá sí ṣàìtọ́ òun ni dẹ̀sàgáàtì wẹ́rẹ̀wẹ̀rẹ̀ káṣe ta ni máa ń dálẹ̀ léèyàn fi fi kó lórí dáadáa. bàbá ọkọ̀ táàdà ó ní kó lò máa síyà gbogbo ìyapa fàyíyà ní ní kòtò wá sí ṣáìtàn ó wà nínú ìgbésẹ̀ àdédáàdì abúmọ́jílẹ̀zù ó ní àdùnnúrò kéèyàn sí lérí ìlmà áásù níbi ẹ̀sẹ̀ ẹlẹ́mìí ọ̀dọ́ ah wọ́n ọmọ yìí ń sèṣìn olóhùn sì lè nínú wọ́n gbogbo bí àti olóhùn sì lè nínú wọ́n pààyàn olóhùn sì lè nínú ìlérí níbi ẹsẹ̀ gíní kò tó wá tó ṣe ìtọ́jú lẹ́yìn ìgbà náà lọ́wọ́ àtúntò wàláwọ́lá fọlọ́lọ́ yìí. wàláwọ́lá fọlọ́ lọ́yìn rà lẹ́yìn fún wọ́rẹ́ mọ́tò. ọlọ́run tí ẹ bá ṣe ọlọ́run ọba tó ti fún yá àtìkẹ́ rẹ̀. ọ̀sàkà mi ń fún mi àhàdìn àbádá. ẹnì kí wọ́n lè bọ́ láàrin yìí alẹ́ lómi àwọn àtúntò ọgbọ́n tí ọlá ń ṣe sí mẹ́lú lọ́lọ́run fẹ́ sàánú rẹ̀ ni ọ̀pọ̀ pípù kí yẹn gbó tí ọlá gbọ́n má ṣe sí náà àdúgbò mi ni bẹ̀rẹ̀ mọ́ wáyé ọmọ àdúgbò wáyé òṣèlá òṣèlá ọjà ìjẹba ah ọmọ pípù tó wà ń bẹ ọ àdúgbò ìyàwó mi lélẹ̀ ṣùgbọ́n àdúgbò mẹ́bẹ̀ẹ́ báyìí ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ibùn ọ̀fẹ́.

Ọ̀lákínà lọ́wọ́ yúzà kí ìmọ̀ yẹ táà. Ọmọ bẹ́ẹ̀ máa ń sàfọ̀ mọ́ ẹni tó bá wù ú ní. Wà lọ òtàmí ọ̀nà àlè. Ẹni ọba wọ lọ́wọ́ ọba ni ó sàfọ̀ mọ́ ẹ̀ yọ́lá nínú sùnà yọ́lá nínú bálabàlá. Orúkọ lọ́wọ́ bá tẹ̀mí ọ̀hún ni ọgbọ́rọ̀ táwọn ẹ̀dá rẹ̀ sọ. Àlímù ni alámọ̀tẹ́lọ́lọ́run. Ọmọ ohun táwọn èèyàn lẹ́tọ̀ọ́ sí, ẹni ẹni ọlẹ́tọ̀ sí sínà yóò sínà yóò sínà ń tẹ̀lé láti bá rìnrìn àrùn sínà wọ́n yà jẹ́ ìlú ọ̀pọ̀ ọwọ́ mọ̀ fẹ́ ìyá gbọ́dọ̀ wá yarí ọbí ìgùn ṣe yarí ń lórí ọbí ìgùn yarí ń òun jẹ gbogbo ń bẹ́ẹ̀ máa kó ẹlẹ́sìn máa sọpọ́ lọ́wọ́ yà jẹ́ mọ̀ yẹ̀ṣà wọ̀ ẹ̀jẹ̀ lù mọ̀ yẹ̀ṣà wọ́n ọ̀gbà ọ̀rọ̀ fẹ́ lọ́dọ̀ àwọn kan yó àwọn sọpọ́ lọ́wọ́ èso ibi ẹni tí bá kú wọ́n ti Jesus Èṣù. Èṣù ni máa ń pààyàn. Àwọn ọ̀gọ́ ìfẹ́ kẹ́kẹ́ Èṣù omi sí lórí wa, ẹ̀bà ní Azẹ́tì Èṣù mẹ́wọ́n dákọ̀. Ó bá rẹ̀ nǹkan máa ń dákọ̀ Èṣù tó rí kan gbìyàn káàkiri. Àwọn èèyàn bá lówó, ọlọ́run wọ́n dákọ̀. Àwọn sọ pọ́lọ́run èsè mi. Ọ̀bọ̀ ti rẹ̀ ní irú tó wà ní ọpọlọ sọ̀bí ìgbìmọ̀ ní ìrìyàn. Ṣùgbọ́n wọ́n rù bá kẹ́ gba iye ọkọ̀ náà ẹ o ó fi ẹgbà yọ kó fẹ kù ó ní wọn bá wí létí òun kọ́ náà máa ń sọ léèsì ẹni ọba wù lọ́nà ni ẹ ọ̀rọ̀ ni ẹ wo wí bẹ́ẹ̀ ẹ máa bọ̀ ó lù ú débi pé ẹ̀jẹ̀ tú ní gbogbo ara rẹ̀ láti àtọ́ wá lù ú sẹ́ ọ wá lé kó lára àwọn mùsùlùmí pé ọ kò ní lù mí báyìí ọ ní bá bímọ sílẹ̀ mi mọ́ ọ wá ní kọ́ máa lọ rà ibi tó ní ọlọ́tún kọ̀wé fún pé ẹ̀rí ọ̀gbẹ́ni burúkú yìí ó ní rí ẹ gbọ́dọ̀ bá sọ̀rọ̀ tí wọ́n sọ fún ọ̀rùn pé lúlù jẹ́ lùmí òun ti gbàgbé wẹ́rẹ̀ pẹ̀lẹ́ tó wù àti ìyá máa ń dèèyàn gbàgbé káàkiri gbàgbé so nípa bẹ́ẹ̀ alimu lọ́lọ́run ọlọ́run mẹ́ni ọlẹ́tọ̀ sí mọ́nà yọ fọ́nà ọlọ́run mẹ́ni ọlẹ́tọ̀ sí sínà wọ́n wà nínú sínà rẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ọ̀láyà tẹ́lẹ̀ olólùfọ́ lèmi ń kún mọ́ ولا يحتلي أولي الفضل منكم وسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليسعوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم èyí tí ọlọ́run wa subhanahu wa ta'ala tí ń gbé àwọn olówó ló ń gbẹ wọn lọ́lá bí a níṣẹ́ ẹ máa tọrẹ ẹ máa sàánú ẹ máa wà ìdá àwọn èèyàn aláì àwọn èèyàn bàjẹ́ ọ àní lọ́wọ́ ń fún mi lówó àtẹ̀láwọn ẹni tí wọ́n sọ pé sí ètò wọn ní pé wọ́n fún wa ló fún mi ẹ̀dá kùn sí mi àti ìrajọ lọ gbowó mẹ́ àbí kí lọ́mọ̀ tí mo sọ fún nípa àwọn èèyàn ya àwọn ẹ̀wọ̀n ẹ̀dì ẹ mọ̀ pé sínú èèyàn bá fẹ́ lé gidi gan èèyàn kẹ̀ sọ fúláwá fúláwá má bò wá mọ́ àwọn èèyàn gidi tí ọ̀sọ́ ní àwọn yóò dùn wọn láǹfààní ẹ̀ abẹ́ni tó ń ta lọ́rẹ̀ fọ́ á ti ẹgbẹ́ gbogbo ìjọ òun gẹ́lú kú dìde èèyàn lèyàn máa jẹ́ èèyàn wò pé àà ah, púpọ̀ ọ̀tọ̀ ń jẹ lábẹ́ wa àà tí wọ́n bá jẹ ń sọ kẹ́kẹ́ nípa wa kó dà kó fi pa ṣàìdá ìbọ́yẹ kí wọ́n máa ṣàìdì wa pátá sọ pa yà ṣàìdá ìwé ló ṣẹlẹ̀ sí àfáwà bá tó ti dí kọrọdí ọlọ́run tẹ́lá àti ẹni tí náwó fún ó sì já wọ́n pè ní bíṣọ́fù bọ́nù ọ̀sáàsà ìnáwó fún aláìníní alásùnmọ́ni ìgbàtíṣẹ̀lẹ̀ yẹn wá ṣẹlẹ̀ òun náà kó sínú ọ̀rọ̀ abájíwá òkè àà wọ́n ń gba ọmọ mi jẹ́ níbi ohun tí ó ṣe wọ́n sọ kó ṣe ìwọ tó tún jẹ lábẹ́ wa wọ́n náà tún lọ fún wọn ẹjọ́ ń sọ ọkẹ̀ ó di póró látọ̀ nílọ ó ti jẹun yó ẹ̀yìn ní fún ọ ní gẹ̀gẹ̀ wọn ọlọ́run ti sọ ayà kalẹ̀ ìfẹ́ wọ̀ láyá tẹ̀lé olólùkan lè mi fún ọ́sàá àyó tó olùkọ̀ọ́gbà ẹ̀sùn kàwọ́ ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم ولا يأتلي أولي الفضل منكم والسعة الله أبني أما برا لاني أولي الفضل منكم أولي توني أولا لاني أولو ونزل يا رسيكي أولو والله owó ń bẹ dáadáa wọ́n má ṣe búra láàrin yìí wípé. Àwọn ò ní fún kábínì lówó mọ́, àwọn ò ní fálá ìní lówó mọ́. Wàlìmọ̀hájírí na fi sabilillah. Àwọn ò sì ní fún àwọn ẹni tí wọ́n ṣe hijira láti Mẹ́kà wá sí Mẹ́dínà àwọn òjìkú fún ọ lówó mọ́. wàlìyá fún. ẹ ọlọ́run ní kan máa búra bẹ́ẹ̀ wàlìyá fún lóòótọ́ àwọn ènìyàn sáyédá ọmọdú kúrò. wàlìyẹ sàhún. kí wọ́n sì lo inú mímọ́ wọn ṣe dáadáa lẹ́yìn àmójú kò ìyàtọ̀ bẹ láàrin àlẹ́ àfù wọ́n sọ́fùrù. àlẹ́ àfù agbájá sẹ̀mí mo ti mójú kúrò. ọba sọ̀rọ̀ wọ́n sọ́pù ọ̀ṣẹ̀ olóbójúkò ẹ̀hẹ́ wọ́n sọ́pù ní kọ́ bá sọ ọmọ ọwá ń ṣe dáadáa pẹ̀lú ẹ̀. méjèèjì ni ọba dẹ́gbàá dé káwọn ọlọ́rọ̀ ni wọ̀lẹ́ ààfù kámójúkò àbẹ̀mí ẹlòmí ọ̀sọ̀ fóun ti forí jì ṣùgbọ́n gbogbo tó ń gbà tí tó wọn máa tẹ̀ṣẹ́ káàkiri ìwà tó wù yìí ní màá sọ̀tún Àgbàgbọ́ aléyà sí fàáwú wọn lọ ní mímọ́. Wọ́n ha dábì yẹ́yẹ́, wọ́n máa mẹ́nu bá mọ́kọ́ tó wá sí dáadáa tẹ̀lé. Alátúhìbúnà án yẹ̀gìtìrọ̀ Allahu lakum. Ẹ ṣé ẹ̀yin ní òun nífẹ̀ẹ́ kọ́lọ́run ọba forí sí yìí ni nítorí pé fàínlẹ̀ lè jẹ̀ záà ní jíǹsì làámàlì. Mo téèyàn bá ṣe é lèèyàn gbà ẹgbẹ́rú yọpa tó fáwọn ẹgbẹ́rú tó fáwọn orí jíyàn wọ́n náà rà fún jẹ́ ọlọ́run ẹ̀rọ̀ham kẹ́yìn ọ̀rọ̀ham wọ́n fẹ́ wà náà alìjẹ̀záàù ní jíǹsì làmàlì fún tí yẹn bá ṣe lèèyàn gbáà ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ wọ́n àláyà ìbọ́sọ̀ kalẹ̀ nípa Abubakar Siddiq sọ̀rọ̀ bí ọlọ́run àárẹ̀ nígbà tó lóun ò ní ná òun ò ní ṣe dáadáa fún ìsọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó lóun náà ti wà nínú ọ̀rọ̀ ìsọkúsọ ti Aisha rọ́bí ọlọ́run dáadáa ájá nígbà tó lóun wà fún mọ́ wípé kò sí pálapàla kankan ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo mọ́ ọlọ́run gba ìrònúpìwàdà àwọn ẹni tí wọ́n sọ̀sọ̀ kú sọ nígbà tí wọ́n jẹ gbà tán. òun lọ́fà ló fi jáde pé Siddiq Abubakar Siddiq radiyallahu anhu ní máa ń sàánú fámìlì rẹ̀ ní sọ̀tún òtáàtà ọjọ́ ibùdó òtáàlá ti Siddiq ọmọ àbúrò ya Abubakar Siddiq ni aláìní ni kò lówó bàbá kiri bá fún un ní jẹ ó sì wà ní àwọn àlùmọ̀hàjìrí nàbí ìsẹ̀mílélá láti mọ́kà ló ti wá ọlọ́run sì ti gba ìrọ́kú tó wà dára ìgbà tó ti jẹ́ gbá abákẹ́ ti dé kọ́ di ọlọ́wọ́ àtẹ́ni tá mọ̀ pẹ̀lú Àtàrà ìwá ń sọ kalẹ̀ tọ́ba dẹ́dà ní aláàtúnṣíbónà. Aláàtúnṣíbónà ń yẹ kìí wọ́n lọ wúlà fún. Lẹ́yìn ní ò nífẹ̀ẹ́ fọ́lọ́wọ́n bá foríjì yìí ní ìtẹ́bàlẹ̀ ní foríjì mẹ́sọ́. Wọ́n lọ wùgọ́ fún òun wọ́n fi. Ah, kọ́lá bá gbé sọ pé bàlá. Wàlọ́yìn iná lò ṣíbò. Yá rọ́bà náà, á ń tẹ̀gì síra lànà. Ah, ẹlẹ́dàá ọmọlọ́wọ́ bá búra àwa náà níbẹ̀ tó ẹlẹ́dàá mi kó forí jì wá o bó ti bẹ̀rẹ̀ sí bẹ́ ohun fún mi sọ́hun padà bó bí ṣe ń lẹ tẹ́lẹ̀ lọ ọwọ́ apàdà fún wa búra pé wọ́n lọ ilé àti ọ̀há mi ní wò kábẹ̀dà láyé mi mi ní sọ́ọ̀pù náwó yìí káàkà máa nà ẹ lọ ní wọ́n ní náà lọ́kọ̀ àlọ́gbà kí kò rúwà sùn kí ìdíkù olódodo tòótọ́ ni ọdí ọlọ́rọ̀ ánú wàhábìtì yìí ọlọ́pọ̀ bá ti yọ́nú sí afákòsì kíga àtọmọ rẹ̀ sùdíkọ́ ọdí ọlọ́rọ̀ ánú wọn. alátọ́hìnbọ̀nà àárín yẹ̀kílẹ̀ ọlọ́rọ̀ lẹ́gbọ̀n ẹ wá ń nífẹ̀ẹ́ kọ́lọ́run ọkùnrin tí abẹ́ kẹfẹ́ ẹ bá ti ń fẹ́ foríjì àwọn ẹni tọ́fẹ̀ẹ́ Àti pọ́lọ̀ ọ̀rọ̀ àgọ̀ fúrú ni, aláforíjì ni ràhímù ni, ló sì kẹrin, gbínà ni àtò sí ayé ìgbèrè rẹ̀. Abdurrahman. Okay. Now, Sikil.